إن الحمد لله نحمده سبحانه وتعالى ونستعينه ونستغفره ونستهديه ونتوب إليه ونعوذ به من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله بلغ الرسالة وأدى الأمانة ونصح الأمة وتركها على المحجة البيضاء ليلها ونهارها سواء لا يزيد عنها إلا هالك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 this ń disturb àyẹ̀wò obìnrin ẹ̀jọ́. ètí àgbẹ̀rẹ̀ lánàá. nígbà tí mo mì ní àti káàkiri ọlọ́run bá lè pẹ̀lú ọ̀bọ̀n sọ̀rọ̀ pẹ̀lú gbólóhùn káàsì tọ̀ ọ́. lẹ́nu káàkiri ọmọ ẹ̀ pé ẹtí fi àjẹun ẹtí mọ́ sọ̀rọ̀ ní ọlọ́run bá lè jọ láàrin. bẹ́ẹ̀ náà sì ni mo mì ní ọmọ ẹ̀ pé ọba aláàánú ni níjọ́ ìdí àti àmà. lẹ́yìn ìgbà náà la sọ pé kò sí ìgbàgbọ́ tó rìn yẹn nípa pé wáyà ìdè ọlọ́run bá lè jọ látòkù bá sọ̀rọ̀ lẹ́yìn yẹn la bẹ̀rẹ̀ ìṣẹ̀lẹ̀ ọ̀kàlà lánàá tá a pè ní alhamdu aláǹláhi azọ̀jà fi mọ́kìlì fọ́sẹ̀lì tọ́ba. ìgbéyàwó tí wọ́n ṣẹlẹ̀ tọ́nà balẹ̀ ọlọ́sẹ̀ ìgbéyàwó fún wa èèyàn kọ̀ọ̀kan àdìyàn ló gbọ́ wọn bẹ́ẹ̀ náà sì ni iṣẹ́ tí kàlùkù ṣe yìí ìgbéyàwó bọ́ sẹ̀lẹ̀ sí i. àti wáyà kọ́ra àwọn lórí ilé àti àdìgbà náà bọ́ sọ̀rọ̀ náà àlùsálà lẹ́yìn ìgbà náà lọ sí ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejìlá nínú ìṣẹ̀lẹ̀ tó ìgbà kìíyàmù. òun náà ni ìwé iṣẹ́ tí kálukú ọ̀pọ̀ rẹ̀ gbà. ẹtí ọba ní ọwọ́ ọ̀tún ẹtí ọba ní ọwọ́ òsì nta akọ́kọ́ sàyẹ̀wò bẹ́ẹ̀ náà ní pé àwọn aláìka bẹ pẹ̀lú wọn pẹ̀lú àwọn ilé ayé tí ń kọ iṣẹ́ wa sílẹ̀ àti ìtọ́jà àti tí ọ̀dà tí wọ́n sì dúró ti wà gbámgbám. lẹ́lẹ́kejì làwọn akọrin rẹ̀ pé kálukọ́ gba kàkàdá ìwé iṣẹ́ rẹ̀ báwọn aláìka ti kọjọ́ láì kọjọ́ náà bá lè yọlá ọkọ̀ ti mọ gbogbo ẹ̀ ṣùgbọ́n láti bí ẹ̀rí dúró lé wa lórí ṣì. iná ìgbòho tọ́lọ̀ bá lè yọlá ń ṣe omi gbára. àwọn kan gba ìwé wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn kan gba ìwé wọn pẹ̀lú ọwọ́ òsì àti mú ẹ̀rọ wá lórí ẹ̀ ṣùgbọ́n ìṣèṣì kẹta lọ́dún bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láti bẹ̀rẹ̀ lórí. ìgbà àwọn yẹn kan wọ́n ti ọ̀rọ̀ ọ̀bọ̀nú báyà wọn yóò wá yọ lẹ́yìn ọwọ́ àfìgbà àwọn kan ní wọ́n fi ká ìjọba yìí náà ni àwọn kan ní wọ́n fi gbé lókè ṣùgbọ́n pẹ̀lú ìjọba àkọ́rọ́ àti ìgbé àwọn yẹn kan bẹ lọ́jọ́ pé ọwọ́ òsì náà mú ìgbà lórí wọn ṣùgbọ́n látẹ̀yìn ni nínú ọkọ̀ wájú tó gbé bá gbàtì ẹ̀ lọ́wọ́ òsì náà ni wọ́n rí bá wọn àkọ́jẹ́ ní wọ́n tó wọ́ọ̀sì ni wọ́n fi rí bẹ́ẹ̀. sọ́ọ̀tù yìí ṣe pa káwọn lọ wọ ayà kẹfà sí ìkẹẹ̀dógún ọlọ́run bá lè kẹ́ láti sọ́kọ́ yá ayé wa lè ní sánú ìnáka ká lè kó ìlà àrùn bí kàkà lè á ń fún bàmúlá léyé. فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا وأما من أوتي كتابه من وراء ظهره فسوف يدعو ثبورا ويصلى سعيرا إنه إنه كان في أهله مسرورا إنه ظن أن لن يحور فلا إن ربه كان به بصيرا ọlọ́ọ̀bá àdìgbò aṣọ pé ìyá ajú àdìgbò sáà ilé ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọjọ́ múmi níbi ọjọ́ káfíìrì ní ìdúná kàkà ìdúró ní ìlà ọ̀gbìn kàkà ní àmú fámọ́lá fi. ogún ẹ̀mí ọsọ́dọ̀ ọlọ́ọ̀bá rẹ tó ń sapá tó ń ṣiṣẹ́ ọ̀pọ̀ wa pàdé ìgbìyànjú bàbá jẹ́ dáadáa ló ń ṣe wọ́n lè la ẹ̀ hàn ọ̀rẹ́ sàn rẹ̀ bàbá jẹ́ kékeré jìnnà ló ń yọ ọ̀dà ni kò ní tètè ọ̀dà náà ni amílà tó ná sílọ̀ tó sọlá yẹsọlá náà rọ ní amíyà ẹ ọmọ ẹbí yọ ọmọ sí wàhálà yọ ọmọ sí kìràkìrà kìràkìrà kìràkìrà náà ní kájẹ ìnáka káàdì lónìí ìlà ọ̀bì káàdì àwọn ọ̀dọ́ àti ó ṣiṣẹ́ lọ́sọ̀tọ̀ náà rárẹ̀ ó sì parí iṣẹ́ tó ń ṣe fàmà mẹ́rin kú ti àkìtà bá fún mi yẹn mẹ́rin ẹ̀ ẹ̀ tí a bá fún nípa kàdá àwọn iṣẹ́ tiẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ lọ́sọ̀rọ̀pọ̀ yóò máa sọ̀rọ̀ ìṣàbà ìyẹ́ sí rọ̀. ńgbọ̀ báyà wọ́n wá sí ìṣiṣẹ́ tọrọ rùn fún tí túmọ̀ sí pé dákàdá ní ọkọ̀ ọ̀gá ìṣòro tó wá ṣẹlẹ̀. ẹni pé lọ́dọ̀ tí wàá wù kejì ni àwọn kan sì ṣòro náà kátó wá gba rìsíìtì gbígbé fóònù gbà bí sàtìkéjì náà sì lágbàá ọlọ́run bá ní ẹni tí ọba fún ní ìwé tiẹ̀ pẹ̀lú ọwọ́ ọ̀tún ìṣirò ọ̀run yóò ṣe ọlọ́run tètè ọ̀run ti ọ̀run bẹ̀ o àníbọ̀ sọ̀rọ̀ náà àjò sọ̀rọ̀ nípa tó náà kàwé ti tọ̀rọ̀ lọ́dọ̀ ọlọ́run kó ṣe ìsáàbò kó ṣe ìṣirò ní ìṣirò jẹ́ ọ̀rọ̀ wáyà nkọ́lìbù ilà àdì ìmọ̀sòrò yọ̀wọ̀ a máa sẹ́yìn padà lọ́sọ́dọ̀ àwọn èèyàn rẹ̀ mọ̀sòrò àti ẹtí àwọn tí a ti jọ jẹ́ mọ́mìnì láyé tí ọ̀rọ̀ wọn wá dé bákan náà lálẹ́ kìlá àwọn tẹ́lẹ̀ fọwọ́ fún wa ẹlẹ́ẹ̀kejì òun náà ni àwọn ọmọ bíi ẹlẹ́yinú ẹgbẹ́ tọ́lọ́ ti padì sílẹ̀ fún náà jẹ́ náà iná ni ó di àlù rẹ̀ tó bá lọ ẹ̀wọ̀n yẹn ń kọ́lífù ìlà àlì ìmọ̀sòrò ìlú ẹ̀wọ̀n amadu ẹ̀sẹ̀ èèyàn ọ̀gá lẹ́sẹ̀ ìgbìláàfù nìyẹn lọ́yà ọdún bá dìde náà nù wà á máa ma ní owó tí yá kìtà bá wù wà á àbáhárí ẹtì ẹ bá wá fún ìwé fi hàn fún orí tiẹ̀ látẹ́ẹ̀nì ní àti fún ó tún ẹgbẹ́ owó sí ní ẹgbẹ́ òkúta tọ́wọ́ mẹ́ta ṣùgbọ́n wọn àti ọwọ́ ń bọ̀ nígbà ìyá yọ̀yọ̀ lẹ́yìn fasọ̀rọ̀ báyẹn ní òkòkò rọ̀ yóò máa pé gbé ìwò ìpamọ́ eléyìí ó tún ọ̀dà bíi tẹ́lágbẹ́yà tàmùlò torí ó tọ́ra àwọn tí wọ́n mọ̀ ọ́ fẹ̀fọ́ ọ̀dùkàwé wọn wàyà sílà àṣẹ ìyọ̀ yọ̀lọ̀ dúná nínú iná tí ń lò gírígírí tí ò tí ò tí ò sinmi kankan nínú tí wọn sẹ̀yìn sẹ̀yìn tí wọn bá ti lò fún iná ń lò gírígírí nìyẹn tí ò tí ò ní tí ò ní bẹ rọra ìnáwó gánà fi àhàdé ìmọ̀sowóró ọ̀sánwó ẹ ọlọ́run ní ẹjọ́ ẹ̀ látẹ́yìn tó òun kan àwọn fámìlì ẹ̀ kan inú ẹ̀ máa dùn ní ìdùnnú wá ìgbà tó yẹ fúláì kì í àwọn ọlọ́run dá mọ́ sí ti abẹ́. màsùrù lọ́lọ́run lò fún ẹ̀ńtọ́jẹ́ mọ́mìnì màsùrù náà lọ́lọ́run lò fún ẹ̀ńtọ́jẹ́ lábì ẹ̀ńtọ́jẹ́ mọ́mìnì màsùrù owó tiẹ̀ màsùrù owó igbe ọlọ́run ti dé ìkiri yọ ọjọ́ kọ́dà àjẹ́nàyà sòrò owó tiẹ̀ àyíyá ọlọ́run ti fún ẹ̀ńtọ́jẹ́ káàbì sòrò ayé àbẹ́rẹ́ nǹkan ńlá ọlọ́dàbọ̀ ọ̀gbọ́n àdùwà lọ́láyé oṣù wà lọ́láyé ti àmà ọlọ́dún ká fi yẹ iná kúndọ̀nà àlàyé lówó ẹ̀kú tí ẹ̀ ní lẹ́bẹ̀ẹ́ rárá ikú wọn ṣe ní padà lọ́sọ́dọ̀ ọlọ́ọ̀bà àlìkẹ́ọ́lá bàlá iná ọba òkà nàbí ìbásí rọ ọlọ́dún ẹ̀kọ́rọ́ ẹ̀kọ́rọ́ àwọn káàbìrì lẹ̀ dáadáa ọlọ́ọ̀bá tọ́jú olùtọ́jú rẹ̀ olùdarí gbogbo ti ṣe pátápátá títà fẹ́ ló bẹ náà ní wípé ẹ àwọn èèyàn tó ń gba kákàdá wọn pẹ̀lú ọwọ́ ọ̀tún àwọn kan gbà pẹ̀lú owó òsì àwọn tí wàá gbà pẹ̀lú owó òsì nínú kọ́kàn gbà pẹ̀lú owó òsì lánàá àbí bẹ́ẹ̀ kọ́kọ́ gbà pẹ̀lú pé owó ti kọ́kọ́ ti ọwọ́ rẹ̀ kọ́ igbá yà tó ti yọ lẹ́yìn wọ́n wàá tẹ̀ wá fi lé lọ ọlọ́kọ́ sàmù wa o ọjà òun fi ọwọ́ ọ̀tún gba ìgbé wa ọlá tó bẹ ọlọ́ọ̀ ọlá àánú rẹ̀ àwọn àjọ wa béèrè pé kí nìdí abájọ tọ́nà ọba àlejòọlá tó fi fẹ́ fún kálukú ní tàkàdá tiẹ̀ ìwé ìwé rẹ̀ rèé táwọn ọ̀láyìká ti ń kọ́ ọlọ́run bá sì nímọ̀ sí gbogbo ẹ̀ ó sì lè sẹ̀yìn lẹ́sàn-án láì tiẹ̀ fún tàkàdá ọlọ́run ọba àlejòọlá kò fẹ́ kí ìyẹn jíjà ọmọ ṣẹlẹ̀ ní nígbà tó bá rajà lọ́wọ́ èèyàn ìwọ náà lórí ìwọ náà lọ́fẹ́ gbogbo wọn ti tètè o tó lọ tó tí túmọ̀ sí pé tọ́ba tiẹ̀ tọ́ba tiẹ̀ ló ń ta àbúrò bí aṣọ mi ni gbọ́ bá tún gbèrè sí ti yẹ tọ́ba tún yẹ wọ́n tó tún yẹ wọ́n ti ra wọn ká ìmọ̀sọ́wọ́ nù ìṣe wọn ṣẹlẹ̀ lẹ́nu dọ́lẹ́ta yìí náírà ò ní bá dùn mọ́ ọ̀nà dábọ̀ bá dábọ̀ lórí padà tó ó mú o lọ ó mú dá táwọn sì lọ ó rò kọ́ dábọ̀ lọ́wọ́ rẹ̀ ó kọ́ sọ̀nù gbọ́dọ̀ wá sí lọ́wọ́ àgbà kékeré ọ̀mọ̀sọ̀ lọ́lọ́mọ̀sánù kódà wọn bá ti débi wọn ti gbàgbọ́ bọ́ọ̀lù ẹni ti wà láwọn nínú àwọn ọmọ ẹni tó kù yìí ó dájẹ́ kí wọ́n náà bí kan ẹ̀ ọlọ́run bá yí lọ́lá kọ̀fẹ́ kí ìyẹn jíjà kọ́ máa ṣẹlẹ̀ bó ti yẹ kí ọmọ ẹni yóò tún jiyàn àbọ̀ mi sí o yóò tún jiyàn náà pẹ̀lú gbogbo tí ń ṣẹlẹ̀ yóò tún jiyàn bẹ́ẹ̀ náà sì kọ́ má bàa sí àwọn agbẹ́ nìkan kan sòkòlì pé ńgbà tí ọlọ́run bá yí lọ́lá ló bá yí gbogbo ẹ̀dá dìde láfẹ́ ọ̀pọ̀ ní sí tòsí náà yọ̀ọ̀mọ̀ kadà òkè ẹ torí ẹ ló jẹ́ pé yàrá fún tọ́ba jì òkèlè bẹ́ẹ̀ náà yóò tó ara ti gbogbo tí ó ṣe tán ṣùgbọ́n láàkẹ́ yìí ẹ̀ ṣe kó etí rẹ̀ ló sùn ìgbọ́ràn rẹ̀ ló sùn bẹ́ẹ̀ bá ti ṣàlàyé ńgbẹ́ ní bá sùn bẹ́ẹ̀ bá kó dáadáa abẹ́ abẹ́ ọwọ́ àgbàjì létí ńgbọ́ bá yá kí ọmọ ṣe fún un ìjì bọ́ọ̀lù láì ṣe pé yẹn ti ẹ̀kọ́ bẹ́ẹ̀ náà ni làákẹ́ yìí náà torí pé bọ́ọ̀bá lálà bọ́ọ̀bá jì ọ̀rẹ́ ti gbé kí lọ lálà tòmí ìgbé làákẹ́ yìí náà ọ̀kan lè yí torí pé pọ̀ bá ńlá là ń lọ ọmọ tí ìdí tí ẹ̀mí ìgbé báyìí ló dé ṣe kí ni sọ́ọ̀bù bọ́ọ̀lù àwọn ọdún kò sí lójú báyìí tí túmọ̀ ìgbé àwọn nǹkan yìí ò tó bá dẹ̀ kí á mọ̀ làjẹ́ wa máa sọ dídí ẹ̀ díẹ̀ yọ máa sọ dídí ẹ̀ díẹ̀ lóbi jẹ́ pé akọ̀ pẹ́ńtẹ́ni kí ṣe lórí ìgbó táwọn sọ́ba kátó wá rí omi lọ́dọ̀ àwọn ànábì ọlọ́ nígbà bá tún mú dáàbò fẹ́ẹ́ ní kí ṣe ọlọ́wà tó kí yí àwọn èèyàn kan sọ àwọn èèyàn tó yẹ kí wọ́n ti wọ́n ti ń ka tírà ọlọ́run lé ayé náà ẹ mọ̀ sí ẹ̀gbọ́n àwọn ànábì ọlọ́run láwọn ẹgbẹ́ sí ọlọ́run ẹ̀wọ́n àwọn ọlọ́ba ànábì ọlọ́run kọ̀ọ̀kan ọ̀wọ́ àwọn ìtumọ̀ mẹ́sàn-án mẹ́wàá ní bí ọlọ́run ṣe ròyìn wọn nínú Kùránì títúbọ̀ sí làákà yẹn òkú ẹ̀wọ́n rántí tó bẹnu àyà àti àwáwí iná ni ó tún wá fi tákàdá yìí wá fi ní kálukú ọgbà tákàdá iṣẹ́ rẹ̀ ńgbọ bá wà mú yọ máa rántí yọ máa rántí yọ máa rántí yọ máa rántí àwọn mẹ́rin tó tákàdá yọ máa yọ rántí àwọn mẹ́rin tó ti bàjẹ́ ìmí náà oní ọmọ rántí lọ́wọ́ òkú tó ti wà fi tákàdá yìí báyìí tòbí ó sì rí bẹ́ẹ̀ ìgbà ọmọ wà fi kálukú inú ọgbà mi láàbì ní ọmọ ẹ̀ láàyò láti sọ ní ìrànlọ́wọ́ aláàkẹ́dẹ́ ìrànlọ́wọ́ ìlà àṣọra ọ̀rọ̀ bí omi tí òun lúwe wọn wá pa ẹ̀ àti ilé àtẹ́tà mọ́lójú tí èsì pé báyà bọ́kọ́ ọkàn yìí nà bọ́kàn mọ́lójú ni mo tún bá ń bẹ̀ àti ẹ̀gbẹ́ ìdìbò gbá létí ẹ̀ẹ́dẹ́rẹ́ ìrẹsẹ̀ ọ̀nà tí mo gbá létí ìdìbò náà tún wà bẹ́ẹ̀ àti kẹ́kẹ́ ẹsẹ̀ kéke àti nílá ìdí ẹ̀sìn kẹ́kẹ́ lẹ̀ láàyè láàyè ṣùgbọ́n tó ti bẹ́ẹ̀ ọmọ ẹ̀dẹ́ yìí ó tún fi hàn bí àwọn ọ̀tẹ̀ míì ẹ̀ ọlọ́ọ̀bá adébọlá sọ fún wa kálíbà mi ìdí abájọ tí ọlọ́run fi fẹ́ fún wa ní kàkàdà ńjọ́ náà ọlọ́ni ọlọ́sọ̀rọ̀ sọ́ọ̀tù káà àyà fifty four ọlọ́ni wà lápẹ́bí sọ̀rọ̀ rọ̀kùnà bí ádàlùkọ́rọ̀ ánìlì náà ti ní kúlẹ̀ mọ́tà wàkàánà ní ìsàmù àtàràṣẹ́ ìdàdàlà àwa àwa ọlọ́run a ti ṣàlàyé lóríṣiríṣi ọ̀nà sọ́ọ̀kù náà ní káàkọ́ ẹ̀kọ́ náà kò kẹ́kọ̀ọ́ sọ́ọ̀kù sọ́ọ̀kù yẹn ni wọ́n ti lóríṣiríṣi ni ẹ mọ̀ sọ̀rọ̀ apàkẹ́ ìgbàlẹ́wà bá kan ìgbàlẹ́wà bá kan torí àwọn ìgbà bẹ́ẹ̀ lọ́nà. رب ولقد صرفنا في هذا القرآن للناس من كل مكان صرف oríṣiríṣi láti fún àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn nínú kúránì àtàwé oríṣiríṣi láti kalẹ̀ fún wọn kí wọ́n lè rántí fún wọn lè ṣe lọ́lọ́run fún wọlé wòye ṣùgbọ́n o wàká nàní wàká nàní ìsà àgbàṣẹ ìdàdàdà ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọkọ̀ nìyẹn dídà yóò da yẹn ní ayé yóò tún da yẹn fún àtàwọn ẹ̀dẹ́ tọ́wọ́ tọ́wọ́ ẹ̀dẹ́ tọ́wọ́ náà lè wa. inú sọ́wọ́tò náà àyà wàkúrà nílẹ̀ lọ ọlọ́ni yàwó màtá àti kúlù náà sí tùdá lílo àdùnnà sí ha. وتوفى كل نفس ما عملت وهم لا يظلمون قلبهم يجوا القيامة bàtà àbákùjọ wájú ọlọ́run tá a gba ìdájọ́ ọlọ́run ní lọ́jọ́ náà jẹ́ ọmọ tá a ti tó lílo náà sí kódà lílo àná sí ha. ìdájọ́ ìlú gbogbo ẹ̀ nípa ọ̀kan yóò wá yóò sì máa yìn ẹ̀ yóò máa ṣe àtàkùn ó lè bá àjẹ́ kí ìdájọ́ òun fi kọ́ rẹ̀ tí o sì sábà ní ẹ̀rọ rẹ̀ wọ́n ti ta lọ fẹ́ràn ìdájọ́ tó o bá dájọ́ ti ní ayé ni tí ò ní mọ̀ gẹ́gẹ́ fẹ́ẹ́ tẹ́ bá sọ fún ìnìkẹ́lẹ́ ọmọ ọlọ́run ti mà á àwọn màláíkà tún kọ́ wọ́n tún gbé wíwẹ́ ẹ̀mí ọlọ́ ẹ̀ẹ́dó ọ̀nà wa fẹ́ tàbí wọ́n bẹ̀. wà tó wà fà tó ń dùn náà sí máa àmì rẹ̀ gbogbo ẹ̀mí kọ̀ọ̀kan láti ẹ̀kúnrẹ́rẹ́ iṣẹ́ tó bá ti àti ẹ̀kúnrẹ́rẹ́ ẹ̀sán lórí ẹ̀ wọ́n tún là á lè tẹ̀lé àwọn ọlọ́run ní àdé ìṣàbòsí sí ẹ̀mí kankan ó ti rẹ̀ fọ́ máa lẹ́yìn ìgbà náà láwọn àti àyẹ̀wò ntọ́nà ọba àlejòlá tó sọ máa ń sọ́ra kùtù ọ̀pá ipe ẹ̀ ń bá jẹ́ káàdì tẹ́lẹ̀ tọ́wá di mú mi lòdò aburú tí ń ṣe ọlọ́run ṣe pàṣípààrọ̀ lórí ẹ̀ pàṣípààrọ̀ ọba nínú kátàdá jẹ́ ọba ẹ̀ tọ́jẹ́ mú mi ní tọ́jẹ́ ẹlẹ́sẹ̀ tọ́wá túbà lọ́dọ̀ ọlọ́pẹ́ ìrìnsẹ̀ máa ń túbà òdodo ọlọ́run tó ṣe pàṣípà àròkù náà nínú kákàdá yóò sì bá ń bẹ̀ sínú orí ọwọ́ àwọn olùdá kódà inú ẹgbà wa mi lọ́dọ̀ àwọn tàbí yìí ní wọ́n pé àdìsí ní ṣùgbọ́n kò nílẹ̀ ebi ẹnu yóò tó máa tọ́wọ́n àdúgbò wò kí adẹ́sẹ̀ kan pọ̀ ọlọ́ba pàṣípà àròkù yìí táwa táwa àtúnṣe tó lọ́ba máa pàṣípà àròkù rẹ̀ láì ẹ̀sùn mẹ́fà tí yóò ti ìyá àwọn ìtọ́ máa dẹ́sẹ̀ kan tọrọ tí mi tọ́ náà gbajúbà rẹ lórí ẹ̀ àdìdí òní gbajúbà rẹ lórí ẹ̀ kọ́lọ́ náà kọ́ gbajúbà lórí ìlú ọ̀sẹ̀ ọ̀. ọlọ́sọ máa ń sọ́ọ́dù fọ̀rọ̀mọ́n àyà sixty eight sí seventy ọlọ́ni wọn lẹ̀ nínú aláyẹ bí rúnà mà àlọ́ ìlà àdáhà àláyẹ kútùlù náà nàfṣà lẹ́kì àrọ́mọ̀lá ìlà bẹ̀rẹ̀ àti wàláyẹ tìǹbù ọmọ ìyẹ̀wò àdìdá àdìdá yẹn kọ́ àdáhà يضاعف له العذاب يوم القيامة ويخلد فيه مهانا إلا من تاب وآمن وعمل عملا صالحا فأولئك يبدل الله سيئاتهم حسنات وكان الله غفورا رحيما لا تكبر ولا تكبر ọlọ́ni wọn lé iná la ẹ̀yẹ̀dẹ̀ kúnà máa lọ ìlà àhànàkà àwọn ẹni ọlọ́run kọ́nà bá ń fẹ́ iná làwọn tó ti tó wò ní pé wò ní pé nǹkan ní ìkọ̀kọ́ lọ wò ní pé nǹkan ní ìkọ̀kọ́ lọ ẹ̀ ọlọ́run bá yẹ pé lọ́wọ́ tó lẹ́tọ̀ọ́ sí ìgbésẹ̀ ní gbogbo ọ̀nà tí yẹn gbà dé sùn lọ ẹ̀ à ń bọ̀ wá ní ìbáyé ṣáà wà gbàdá abájẹ́ ní ìjà sẹ́yìn. Àmì ń kọ oríṣiríṣi ọ̀nà tí ìyẹn gbà sí ọ̀rọ̀ tí yóò fọ̀ mí yẹ ìbáàdà ló ṣe. Gbogbo ọ̀nà tí ìyẹn gbà wá kàkó fi máa sí ọ̀rọ̀. Ẹnu mi ń bẹ́tẹ́ kó kò ní irú nǹkan bí ìfọ̀mọ́lọ́ ń bẹ. Tí ọba ti wo nǹkan bí ìfọ̀mọ́lọ́ ń bẹ, ọgbà mi tó ọba àlejò ọlá tí ó gbàgbọ́ rẹ̀ ló ń bẹ̀ díà. Àdúrà náà máa ṣe ara àìbáàdà àìbáàdà àgbọ̀dọ̀ pé kọ́ba làwọn ṣíọ ó ti dà ó ti tàtà ó ti dàtọ̀ ìlú. àbúrò pé ṣé ewu kan ike ni ó ṣe kankan fọ kódà kọ́ bá fi àtẹ́wé wa sọ̀rọ̀ bá àyè ọ̀sálà ó ní kéèké ló ti kú òjú ọ̀nà rẹ̀ pátápátá ẹ̀ àdúrà ni ara ń ta fi ń sin náà ni ẹ̀tọ́ lẹ́tọ̀ọ́ ká máa tẹ̀ ká máa wáyé ká tó ṣe ìdánwò àkọ́gbájú àwọn tó ti gbá àwọn akọ́sàwọ́ fún wa náà lẹ́tọ́ jẹ́lẹ̀ dá wa òun náà lọ́ba tó lẹ́tọ̀ọ́ sí ìjọsìn ọlọ́ni wọn lẹ́bi nínú láàyè ní kúkúnà máa ń wá ìlà àpá àwọn ẹni ọlọ́ náà làwọn tó ti fi mú ní pé nǹkan bí ìpọ̀mọ́ náà bá a ní kí ọlá wọn láàyè kúkúdùú náà sọlẹ̀ ní àwọn àtúwọ́ bẹ́ẹ̀ náà ni ẹ̀mí tó dé wọ̀ tó ń sin níwọ̀ fún òní kó pàmpá tó ti lè ọmọ ìlà abẹ́rẹ́ àtọ́bátọ́bẹ́ títọ́bẹ́ náà ni kọ́jẹ́ kí sòtọ́ ìjọba náà ni lọ́lẹ́tọ̀ọ́ ilé ilé yìí ẹ̀dọ̀ ẹ̀sìkútì ẹ̀ lẹ́yìn ìgbà tí ilé ẹjọ́ wá ti ṣèdájọ́ ẹ̀ tí ì bá ṣe yùn èyí kan sọ pé lágbájá pa mí lẹ́yìn ẹ̀ nínú oṣù mi jọ̀ọ́ mọ́ pa láì lọ́gbọ́n tọ́wá jẹ́ kó mi rẹ̀ dààmú gbọ́ ẹ̀tọ́ mi rẹ̀ bá dààmú tọ́wá ti pa ẹni ẹlẹ́ni kò lẹ́sẹ̀ kẹtọ́ lọ́rùn ọwọ́ àwọn fámìlì rẹ̀ ń wọ́n lọ mú bó làwọn náà ṣe ń gúlẹ̀ sókè ìlú tó lè kó wọn fáyì ní ọ̀dọ̀ pọ́ọ̀bù ọ̀dọ̀ gbàdájọ́ nínú ṣẹlẹ̀ ẹ̀fà wọlé ní nàláyé ẹ̀rú nà máa lọ ìlà àkà àwọn ẹni ọlọ́run náà làwọn tó tó wò ní pé nǹkan bí ìkọ̀ ọlọ́run wọlé ayé kúkúrú nà nà sàlẹ̀ sí àbúrà wọn ìlà abẹ́rẹ́ àti bẹ́ẹ̀ náà ni wò ní bàbí kan tọ́lọ́ sí ní ìwọ̀ àgbẹ̀lú ọ̀nà òdodo tó bá ṣẹlẹ̀ àmú wọlé ayé zinú bẹ́ẹ̀ náà ni wò ní wọ́n ti sìn náà. ومن يفعل ذلك أن يوضع سيكني كنت كتتاوي يلقى كما يوقع ليسك والظلم يضاعف له يضاعف له العذاب يوم القيامة الله تعالى yóò ṣe àdìgbè ní ìjà fún tọ́bájọ́bẹ̀ ìyáàmà wàyà olùdíbíyì mùhàdà tọ́kọ̀ ẹ̀ka ti lẹ́gbọ́nú yóò máa bẹ̀ lọ lórí lẹ́ni yẹpẹrẹ nínú náà kò sí yìí gàgà fún ma ìgbò lọ́wọ́ ńgbọ̀ jẹ́pẹ́rẹ́ ńgbọ̀ wà pẹ́jẹ́ ìlẹ̀ ayé wọ́n mọ̀ ọ̀kan fún lọ́dún wọ́n mọ̀ ọ̀kan fún lọ́sì ńgbọ̀ jẹ́ mínísítà ńgbọ̀ jẹ́ gọ́fúnọ̀ ńgbọ̀ jẹ́ gbogbo ẹ̀ kọ̀sáàyè yóò má nínú nínú lájà àdámà ẹ̀ẹ́dẹ̀ àyọ̀yọ̀ wà bẹ́ẹ̀ lẹ́yìn jẹ́pẹ́rẹ́ ni wàyà sọ́dúndé fi mọ̀hánà tọ́ba ti mẹ́kọ̀ ẹ̀rù yọ̀ọ́ mọ̀ abẹ́ lọ́dún nínú إلا من تاب وآمن وعمل عملا صالحا أبيتي أبيوني تبقسلا nínú wọn ló kù ìlà mọ́tàkà àfẹ́ńbàtúbà lọ́dọ̀ ọlọ́run tó ṣe padà lọ́dọ̀ ọlọ́run tó ní wọ́n lọ́n kórí tèmi tó ìjà ọkọ̀ bẹ́ẹ̀ wà á mọ́nà tó sì nígbà gbóògùn tó tọ́ ẹkú ní tí ò ní jẹ rárá tí ò kò síbi ẹbọ mọ́ rárá wàhálà sọ amala sọlíha iṣẹ́ ẹni tí kura mú wa káàdì sàdé sọsálà mú wa ó sì mójútó ìṣiṣẹ fáwùlà ìka ọkẹ àyẹ̀wò yẹn wà wọnyẹn bẹ yẹ bí wọn bẹ fún ọkọ yóò bá dé lóla ọsẹ ìdí àti hasana abúlé tí a ṣe ẹ ọ náà kọ wà fi dáadáa tí a lẹ́yìn náà ṣe wà fi tì lọrẹ fún wa ẹ gbọ́dọ̀ dá kó síbẹ̀ a wa o kó sàmúkó fún wa o wọ́kẹ́ aláwọ̀ àwọn àkúrò àrọ̀ ìmọ̀ ọlọ́run bá di kí ọlá ọba alákòóso ni aláàánú ni gbọ́dọ̀ dá kó orí jẹ wákàtó kọ́sà ló wá bàtà wà a àti bàtà wà kúta ọ̀la àti tòkè rẹ̀ ọ̀la nù rẹ̀. àwọn kan a sọ̀rọ̀ lórí pé bóò ni ìjìrọ̀ ni ó sì ṣẹlẹ̀ àsìkò wo ni ó sì ṣẹlẹ̀ sí ọ̀rọ̀ méjì ni ó sọ̀rọ̀ ọ̀rọ̀ alátọ̀dọ̀ ibùn abbas abdullahi ibùn abbas musabi anabi sallallahu alaihi wasallam ó ń sọ pé jíjí ìrọ̀lẹ́ ilé ayé ni ó ti ṣẹlẹ̀ o nígbà tí yorùbá nígbàgbọ́ òdodo sọ́nà tó wá lẹ tí ó nígbàgbọ́ òdodo ìgbàgbọ́ òdodo tó ní nǹkadà ọlọ́wọ́ àfúrà ọ̀la ẹ̀kọ́ ọmọ ọlẹ̀ yọ wá tí wá lágbára lọ́dọ̀ ọlọ́run ju ìṣègbègbè tó ṣe bẹ́ẹ̀ lọ ẹgbẹ́ náà ni ẹni tọ́wá tó wá lọ́dọ̀ ọlọ́run tí ò ṣe mọ́ ìkóra dúró tí ò fi ṣe àwọn àbájẹ́ ò mọ́ àwọn mọ̀láìkọ̀ wà á kọ́ ọ́lẹ̀ pé ẹni yìí mọ̀ ti kúrú bá kò sí lọ díẹ̀ mọ́ ìyọ́ wà á gbẹ̀ǹgbẹ́ lọ́dọ̀ ọlọ́run ju èyí tí ọkọ̀ sì ń lọ torí pé nígbà tí ẹran sọ̀rọ̀ ni ẹgbẹ́ yẹn ẹran tó ti dùn ní ẹni pé ẹran yìí àwọn olùkọ́ a tó ah, tó ẹsẹ ibi ẹlẹsẹ nígbà wọn sọ ọdún kúrò lọ́dọ̀ Ọlọ́run ńgbà ọba wa padà Ọlọ́run ó tún wá dunu sí padà ọkà ìlú sí wa padà kó o ṣe mé ibi Ọlọ́run lọlọ ẹ kọlọ náà kó bá dúró àwa ọba tóbi Ọlọ́run láàánú rẹ ẹ wọn sọ pé ilé ayé ilé ó ti ṣẹlẹ̀ pẹ̀lú dáadáa tó bá wá ń ṣe o ó ti dípò ẹ etí etí tí ń ṣe tẹ́lẹ̀ tó lé ìbàjẹ́ ìrònú rẹ gẹ́gẹ́ yọ ọjà tọ ìrònú rẹ ọjà tọ ọ̀rọ̀ ẹnu rẹ ọjà tọ ọ̀rọ̀ ẹnu ló ti ìsọkúsọ tí wọ́n sọ kò ní sọ́mọ́ ọlọ́run ti kẹ́ ẹni ó ti sàánú rẹ̀ nù lọ́nà kò sí bẹ́ẹ̀ lọ́wọ́ náà. ẹlẹ́ẹ̀kejì ohun tí náà tí wọ́n sọ àwọn afẹsọ tó dúkà ọba àdìgbò ọba àdìgbìyà náà lọ́nà ọba àdìgbìyà ni ó ṣe é fún ibi tó tún gbà tí ọlọ́run tó náà wá sí náà ni pé inú kákàdá rẹ̀ wọ́n ti kọ́ ọbẹ̀ ni pé ó ṣẹ̀ṣẹ̀ báyìí wọ́n tún wá kọ́ ọbẹ̀ ni pé ó túbá túbá ni ọ̀wá borí ẹsẹ̀ nígbà wọn wá sírò sírò tó bá tó kù yìí ó ti ó ti so ẹsẹ̀ yìí kó kú yáwá ìwọ náà nígbà tí ọlọ́run àdìgbọ́lá tó ṣe pàṣípààrọ̀ náà ẹ̀kọ́ náà dákun kó sàbójútó ẹsẹ̀ wa fún wa. ọlọ́run bá nígbà láti tọ́ka àwọn afáàmì sọ pé náà ní tọ́ka tó bẹ́ẹ̀ nù ayé àtọ́lọ́ sọ pé yẹ kó lọ àwọn ọmọ yàtọ̀ àwọn ẹbí wàyíńdáwò olùkítàbẹ tọ́ba wọlọ́nù àkọọ́lẹ̀ ni ó fi ilẹ̀ bẹ́ẹ̀ ètò ọmọ àwọn olùkọ́ àwọn ẹ̀kọ́ ọ̀ka ẹ̀. Eh, wọ́n ní ìyún náà tọ́ka lórí kí ọlọ́ọ̀bá àlejò ọ̀la ó lè pa ìdá ìdá rẹ̀ nígbà tí dáadáa bá ti wá pọ̀ lẹ́yìn rẹ̀. ọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì kí ọlọ́ọ̀bá àlejò ọ̀la yóò ṣe tí eh, pa àwọn kẹrẹ tí ó jẹ́ pé látàkì ni wọ́n gbà dára tí ó bá ní ọ̀rọ̀ àlékejì eh, àdìsí kan bẹ tó sọpọ́ọ̀tì ẹ̀ tí ìmọ̀ mùsùlùmí gbà wá látọ̀dọ̀ àbúrò dájú ìdẹ̀fárí olùdíje ọlọ́sọ̀rọ̀ náà àlọ́ sọ́nà ẹbí ìdíni làálàmù áfẹ́rẹ́ àlìjẹ́nà ìdókòwò là. òtí ọlọ́sọ̀rọ̀ náà àlọ́ sọ́nà ẹbí èmi máa ẹni tí ó wà àlìjẹ́nà káyì wà áfẹ́rẹ́ àlìjẹ́nà ìdókòwò dàmínà àti ẹni tí ó ẹni tí ó ẹni tí ó lè pé òun náà ni ó jáde káyì nínú náà. ó lè bí mà rọ́jò lónìí òun náà ní ìyẹn kan tó ṣe pé yóò ta iye ọmọ ẹ̀ nìyà oní ọwọ́ àjẹ́nà kan yìí nígbà tó o ní sẹ̀rẹ̀ ní ẹ̀mọ́ òun náà ni ó sì kẹ́ni ní ẹjọ́ jáde kó lò náà torí kó náà ní kí ni o ní sẹ̀rẹ̀ ní ẹ̀mọ́ rọ́jòló ó ní ìyẹn kan yìí yóò ta iye ọmọ ẹ̀ nìyà wọ́n mú àjọ ìyá فيقال اعرضوا عليه شجار ذنوبه وارفعوا عنه كبارها. الله قال لك لما àwọn akẹ́rẹ̀ kéékèèké tó ṣe ilé ẹja ti àyẹ̀wò rẹ̀ ní ẹbí ọ̀tá ẹ àwọn ìtọ́jẹ́ ẹsẹ̀ ńláńlá àrùn ńláńlá tó ṣe ẹ ẹ fi yùn ẹ ẹ ẹ mójúkú òkun ẹ ẹ wọ́n wulẹ̀ fi sí wọ́n wà á mú àwọn ẹ̀ṣẹ̀ rẹ̀ kéékèèké wọ́n wà á yọjú ẹ̀ta tí wọ́n bá yọjú ẹ̀ta tán wọ́n wà á mọ sọ pé àdéhùntẹ̀yọ́ ọ̀kadà ọ̀kadà ọ̀kadà níjọ báyìí ọmọ sí báyìí ọmọ sí báyìí ọmọ náà bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni bẹ́ẹ̀ni ọ̀nà ọ̀rántí láàyè sẹ́tí ayò kíra oníbi tako ìkẹtàn bẹ́ẹ̀ wọ́n wà mú ṣe gómìn kíbá ìdùnnú bì ṣùgbọ́n bí ẹ ṣe ń dáàbò ẹsẹ̀ kéékèèké o láyà rẹ ti ń jáde àwọn ọmọdéwọ́n mẹ́rìnbánilá ọlọ́mọdéwọ́n mẹ́rìnbánilá. lẹ́yìn ìgbà náà fàyọ̀kọ́ láwùjọ ìnà lágàmàkà ànàtó lè ṣe ìdí àti àtàná. ẹ̀wọ́n wa sọ fún jọ̀ọ́ gbogbo abúlé wa àti wá fi jẹ́ dáadáa àti fi sí ààyè rẹ̀ ẹ̀jọ́ wa ní ìbéèrè ọlọ́run àkọ́jà abẹ́tọ̀ àṣeyà aláàrá àwùdà ọjọ́ bá wọn sọ̀rọ̀ fún ọlọ́run àwọn kan máa ń bẹ ní wọn máa ṣe tí ìmọ̀ tí ìmọ̀ ní wọn ṣe sí àgbègbè òsọ̀rọ̀ nígbà tó ṣe kéékèèké wọn fi mà ẹ̀kú sí bí bàbá wọn bá lọ dábọ̀ nígbà nǹkan nǹkan ò yẹn nígbà bá wọn bá lọ ẹ gbọ́rọ̀ sí wílé ìgbàlú ọlọ́run àwọn kan máa ń bẹ ní wọn mọ̀ ní ọ̀sẹ̀ ọlọ́sàn kọ́lá kọjú ra yìí tó rọ̀súlọ̀ lọ́wọ́ ẹ ẹ̀kọ́ ta kí sọ pé kọ́lá kọjú ra yìí tó rọ̀súlọ̀ lọ́wọ́ ìsọ̀rọ̀ lọ́wọ́ àrùn sọ́lá dọ́kítà àtà àbádẹ́tẹ̀ wà nínú. ẹ̀kọ́ orí àjọṣọ sẹ́kọ̀ ọ̀mẹ́ bíbí kan ó sì rẹ́ ìdí pé gbogbo ayé ọ̀gbìn ní àbẹ̀bí wọ́sọ̀rọ̀ lọ́wọ́ àjọṣọ. ẹ̀ yóò ṣe tayé fún ẹ̀ńbá tó bá kú níbi aburú rẹ̀ tó mọ́ á tọ̀rọ̀ fún ṣùgbọ́n jẹ́ pé tí ayé tí òfin pé ń bọ̀ bá ti tó bá àmì tí wọ́n náà rí i pé tó bá ẹjọ́ òdodo ìwà rẹ̀ ló jẹ́ ìdíkù bí aburú yẹn dáadáa ló sì mọ̀ lẹ́kọ̀ọ́ ẹ̀ńbà tó wá ilé kò tó ọ̀nà tó bá tó kú òdodo ni ti gbà lẹ́yìn kọ́lọ̀ náà kò sí bẹ́ẹ̀ fún wa o láti bẹ́ẹ̀ lọ́wọ́ náà ìyẹn la tó parí eh, ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejìlá nínú ìṣẹ̀lẹ̀ ẹjọ́ ìdàgbẹ̀ kíámà ẹlẹ́ẹ̀kẹtàlá làwọn afẹ́ bọ́ sí onáà ní kẹrẹ àtúntò líle wá ìdí máa bí kìtàbí ẹ̀ka gbogbo ni ọ̀wà ká ti bẹ́ẹ̀ tó ti rà rẹ̀ jẹun kò jẹun a àwọn o dà ó ní ẹ tí ọmọ nǹkan kan kàbí ayé gbìyànjú ọ̀kà lọ́gbẹ́ parí bó ṣe jẹ́ pé ẹ̀ mú kábí wà náà ti rí nígbà tí ẹ bá jìyàn ti lé lọ sàárè náà ẹ bí ọmọ gẹ́gẹ́ bí ọ nọ́mbà bá mi léèrè yọ ọmọ dáhùn náà ni kó bá jẹ́ pé mú mi ní òdodo tó kú lórí Islam tó kú lórí imáàni yóò lè tètè dáhùn náà máa ní wọn rọ kúkọ ọmọ nàbì kúkọ ọmọ nàbì ọmọ nàbì dùkà ẹ̀ta lọ́wọ́ ọba rẹ kí ni ẹ̀sìn rẹ tó ṣe tá a là nàbì rẹ ojú ẹsẹ̀ ní ọmọ dáhùn tí mo lóṣù wọn tí ó sì sọ ṣùgbọ́n ẹ àti méjì níbi tí kó tó bọ́ sùn àti èdè ní bá mi ti ká ha ha ha adìrí kótó wa náà ní sàlẹ̀ kótó wa mi. yọ ha ha ni ọmọ wí yóò lọ ọmọ tẹ wí òun kò yé òun kò yé òdúrọ̀ wọn máa nà ìyá ni ọmọ jẹ tó ń jẹ ọ̀dà ìdí àwọn. ọlọ́run sì sọ fún ọkọ àwọn èèyàn kan àwọn ìpè àníyàwó ìrọ̀rọ̀ àkókò àlẹ́ yìí ha mọ́tò gbọ́n wà àṣìyá wàyà ọmọ tàbí adìsílù àdàkàràwò ní aṣàdàlà àdàbẹ ọlọ́dẹ àwọn èèyàn gàràwò ànáwó ìrọ̀rọ̀ tó ní alẹ́ ìyá àbùkù àwọn àṣìyà nínú sàárè ló wà wọ́n máa gbé wọn jẹ́ náà ni láàárọ̀ àti ìrọ̀lẹ́ lójoojúmọ́ bí ó ṣe máa ṣẹ̀ṣẹ̀ bí wọn. ọlọ́wọ́ ayéwà yẹ ọmọ tó kú mọ́ ṣáájú nígbà tí nígbà tí àdìtì àmọ̀ bá wá dé ọlọ́wọ́ bá wà á tẹ̀ máa sọ pé adìsílù àdàkàràwò náà àṣàdáre àdáre àwọn ará àbúráhùn ètò lè dunú yàtí ẹ ti ń bá bọ̀ lù sáré wà ní kẹ́ ẹ fi wọ́n sí ó túmọ̀ sí pé àyà òfin rẹ̀ pé ìyá ń bẹ lù sáré ọdún ọdún àbúrò rẹ̀ ọkùnrin kò sí wa tòmí ọ̀nà wọlé àná rẹ̀ ẹ̀ka ló kọ́ ọ̀ka ti fẹ́ sọ́síàì ọmọ òwe ni ọkọ̀ òwe ni yọ ọ̀ka táwọn màláyé lọ akọ ọlọ́mùsọ fún wa pa kíkà yìí nínú sọ́rọ́ àti ìsọ̀rọ̀ àyà àti ìsì fifteen ọlọ́ni wa kúlù láàrin بلسان ألزمنا وطائره في عنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا اقرأ كتابك كفى بنفسك اليوم عليك حسيبا فقد وكل إنسان ألزمناه طائره في عنقه أي أما فاتت في wọ́n wọ́n ní àdàpè ní kìí ṣe sámáyà èso ìpò ètò pé sọ́fíìsì mìíní ẹ̀yìn olóńgbò wa àmì ìsọ̀gbọ́ra sọ́fíìsì mìíní náà ní kìí ṣe àdàpè rárá àwọn tí wọ́n sọ bí àdàpè ní wọ́n sọ pé wà kó la ìsá ní àlìzámúná àlìzámúná ọ̀ yọ̀rọ̀ òfin ronú pé gbogbo ọbẹ̀ ní ènìyàn pátápátá kájà rẹ̀ ni ọ ṣùgbọ́n o tó bá jọ kàlí ìyáma wọn ló kó lójú láwùjọ bí àwọn ọmọ ẹni ìyáma ti kíta àìdí ìyẹlẹkọ ọmọ ìṣòro ọmọ ọba fún mi àwọ̀ apá ìwé ìgbà jáde fún tó nú ìwé ìwé wọn ti ṣíjú ẹ̀ lẹ́yìn òun náà máa kà ẹlòmí ló ń wọn bá kà nínú àwọn tó bá wà bẹ́ẹ̀ ìgbà ìwé sákàdá rẹ̀ rèé ìtara àti ìtara wọn náà máa ka tírà rẹ máa ka ìwé rẹ ìwé iṣẹ́ rẹ máa ka kábàá ìnáwó ìgbàlẹ̀ ọmọ àìsà àzìbá wọn náà tó lẹ́jọ́ ọmọ ṣìṣì o gbòò láti wá ṣìṣì o ọlọ́run yóò ṣe ẹ̀kọ́ wa àwọn àbíṣe òbí ọlọ́run ọlọ́run yóò ṣe ẹ̀kọ́ wa nípa ẹ̀kọ́ ṣìṣì ilé báyìí ló ṣìṣì ilé báyìí ló ṣìṣì ilé ọkọ̀ olúwa ẹ̀ náà àwọn ti tẹ̀lé ti tẹ̀lé ọlọ́kọ̀ sàmùwà ànábi wọ́n sọ̀rọ̀ láàyè sọ̀rọ̀ pé máa ń tún kíṣà ìfisà ẹtì ẹ bá bá fi ọ̀rọ̀ tó fi tó ọ̀rọ̀ pọ̀ níjọba àti àmà lórí ìṣirò iṣẹ́ rẹ̀ ìgbẹ́ ẹgbẹ́ ìdájọ́ kan ẹ̀tọ́nù dákun ọba àkọ́rọ̀ tó fi ọ̀rọ̀ pọ̀ ọlọ́sìn ṣèṣirò wa sí ìrọ̀rùn ọ̀la àti kòbí ọlọ́wọ́ náà rẹ̀. àwọn tí ẹ sọ pé rárá tẹ sọ́mẹ́sì náà ni wọ́n sọ yìí pé ọ̀túnla náà gbọ́ ìrọ̀rùn di ìrọ̀rùn ẹ̀ta kàdá kálukú kálukú gbé kọ́rù jọ̀gbà ìdí àmà yẹn sábàkàtà eh, yẹ wọn tó kúrò ìṣòro àbúrò yọ ọmọ ìyá ọmọ ìkìtà bá ń yẹ kọ ọmọ ìjọba ẹ̀pẹ́tẹ́ eh, àdínní àlọ́wọ́ yọ̀wà yọ̀wà wọn ṣíṣú lẹ̀ tó ga fún ara ẹ̀ yọ̀wọ̀ ìgbà ìwé iṣẹ́ ọ̀hún lè gbogbo bí wọ́n bá yọ̀wọ̀ yọ̀wọ̀ wà pẹ̀lú ẹ̀ ní ọ̀wà àwọn ọmọ tó kún ọmọ ta fún ara rẹ̀ tọ́lọ̀ ní kọjọ́ náà tọ́lọ̀ ní ọjà fún wa o ọ̀la ìgbè ọlọ́kọ̀lá rẹ̀. nípa tẹ́tí katakata yìí náà ọlọ́run sọ fún wa nínú suratul Kahf àyà forty nine ọlọ́ni wa wò dé àyíkítàbù fàtàkùn ìmúṣèré ní iná mùsùlùmí iná mímúnábì wáyà kúndùkúnà yà wà ìlàkànà máa lè àdá ìkítàbì là yóò bá dé sọ̀tì rọ̀tà wà láàbẹ̀bí rọ̀tà ìlà àṣọ̀ra wàtẹ́tù máa àmì lù hàbírọ̀ wàlá yẹ kí àkàdá ọlọ́run ní wọ́n wo ti àlìkìlá fìtìlà lílẹ̀ tí ọkùnrin àlìkìyá máa ìwé iṣẹ́ kálukú bàbá kálukú kiri yìí náà ṣùgbẹ́ yìí náà fi àwọn ọ̀daràn yẹn ẹ̀rọ ọmọ wa kà wọ́n nítorí ti bẹ́ẹ̀ bí wẹ́ ó ní ìwé wọn ti kà á wọ́n ti rí àyà wọn máa já pété ọwọ́ oníkẹsàn ò tí ì dé o ọwọ́ ọ̀gbìn lásán láti sọ̀rọ̀ rẹ̀ lọ́wọ́ rẹ̀ àti bẹ̀rẹ̀ sí rosẹ́rù àti bẹ̀rẹ̀ fúlàṣọ́ àgbẹ̀sán rẹ̀ ọwọ́ tó bá fẹ́ lásán ẹ̀rú sì máa bà wọ́n. wọ́yẹ kúló ọ̀rọ̀ àwọn sọ pé yá wà ìdákànnà ìgbé àwọn rẹ̀ máa jẹ àdàlì kìtàbí irú ìwé òun wà fún àwọn yìí. láyé wá àti ìsọ̀rọ̀ ìrọ̀tà mọ̀lá ẹ̀bí ìrọ̀tà nílà àṣọ à. kò sí nǹkan kan tọ́jẹ́sẹ̀ tí ó fi lẹ̀ tí ọ̀pọ̀ bẹ́ẹ̀ náà ni ẹ̀ṣẹ̀ ńlá ẹ̀ṣẹ̀ gbogbo ẹ̀ṣẹ̀ ńlá sì rèé ẹ̀ṣẹ̀ kéékèèké máa rọ̀ nígbà nínú ẹ̀ṣẹ̀ ńlá náà ní tọ́lọ́ wá ní kọ̀ọ̀án ipe ẹni ó ti lẹ́tọ̀ọ́ sí làánú ọlọ́run àtọ́lẹ́tọ̀ọ́ sí pípa àti bíyà jẹ tán láì ní bẹ fún òṣèré àtúnṣe ojúdúdú abẹ́kọ̀ọ́ bá rẹ̀ àwọn ẹ̀sẹ̀ lára ẹ̀ àwọn ẹ̀sẹ̀ kéékèèké ọ̀hún lọ́wọ́ á dì ọ̀fẹ́ ẹ̀sẹ̀ láà kéèyàn ọ̀pá ní kí n ṣe inú ẹ̀sẹ̀ láà ṣùgbọ́n ọ̀pá ọ̀dọ́ fẹ́sílá ọ̀nà lọ́nà àbòsí àwọn ẹ̀sẹ̀ kéékèèké tó so mọ́ ní ńlá yẹn ẹgbẹ́ náà ni kéèyàn máa sọ ìyẹn lẹ́yìn ẹsẹ̀ ẹsẹ̀ ẹsẹ̀ lókù ni ṣùgbọ́n ọwọ́ àbúrò àfẹ́sọ òṣùgbọ́ akẹ́kọ̀ọ́ dáàbọ̀ rẹ̀ tí wọ́n gbé bọ̀ bá sọ náà ó ti rẹ̀ tó bá rí ẹgbẹ́ ẹ̀ka àwọn kéékèèké náà tó so pọ̀ nílá gbogbo àwọn oṣiṣi báyẹn ẹ ọjọ wà ló kíkọ lẹ ọmọ ẹdẹ ènìyàn tó jẹ káàkiri àti mú ẹjọ bẹ́ẹ̀ láti di àmọ́ yọ àwọn tó tó wúwo wà nínú àti nǹkan méjì àti nílá kò tiẹ̀ sùn kankan rẹ̀ ilá àsọra ó sì lásìkò àná wọ́n bá dàbí ó máa àmì lówó ká dọ̀rọ̀ àwọn ọmọ ẹ̀dẹ́ ènìyàn wọ́n wá àwọn káàmì wọ́n lè gbogbo táwọn ṣe pátápátá iná ló ti wà ní òwe wàlá ayẹ́dẹ́ ní mọ̀rọ̀ kúkà àkàdá lọ́ọ̀bà rẹ̀ kò ní ìṣàkóso ẹ̀kẹ́ ọlọ́run tó sọ̀rọ̀ ìmúṣọ́lá tó níjọba ẹ̀dí àmà ọlọ́ni inú sọ́ọ̀tù ìsra ayé seventy one ọlọ́ni yá ọmọ náà ní rúùkù làwọn náà ṣe ń bí iná nìyẹn kàmá ní owó tí a ti tá a bá wò bí ẹni lẹ fáwọlá ayé kàyà kàrà owó lẹ́kìtà a bá wò mọ́ láàyò làwọn ọ̀lẹ́pàá ti là á ọlọ́run bá ṣe pé ọlọ́run bá ní kẹlá ṣe pé ìyá ọmọ yẹn ti rò òkú làwọn náà ṣe ń fi ìmọ̀ mi ní ọjọ́ ọjọ́ bí àdìyámà gbẹgbẹ àmà ní gbogbo kálukú bí ìmọ̀ mi ní ẹ apá kan náà náà sọ pé pẹ̀lú kákàdá wọn ẹ ìmọ̀ ọ̀hún náà jẹ́ kákàdá ẹ àkàlà nínú ẹ̀ sọ́ra tó yà sí ti ìmọ̀ mi ní ọ̀hún tó ìtòrí ẹ̀ kí là ń pe ó mú léde lọ́wọ́ léde yorùbá ìyá orúkọ náà ni ó ṣáájú ọmọ ìyá ọkọ̀ wà láyé ọmọ tó wá dé ẹ ìmáàmù ìmáàmù náà nìyẹn ẹ àwọn ẹgbẹ́ tákàdá àwọn ẹgbẹ́ ìwé bẹ́ẹ̀ náà ṣe àtúnṣe aṣíwájú ìjọ ń bọ̀ fẹ́ tó gbogbo ká ẹ̀tọ́ ọ̀tẹ̀ ni wọ́n jọ kò ní pọ̀ ní ìsọ̀rí ìsọ̀rí ìsọ̀rí tọ́lọ̀ kọ́ sàrùbọ̀ ọ̀ kàmá ni owó tí a ti ta bá kó wí ẹ̀mí ẹ̀ ẹ̀ tí a bá wá fún tákàdá tí ẹ̀ iṣẹ́ rẹ̀ pẹ̀lú ọwọ́ pẹ̀lú ọwọ́ ọ̀tún ẹ̀ fáwọlá ìgbà yẹn fara owó náà ti ta bàbọ àwọn yẹn wà á máa kátìrà àwọn tí wọn fún wọn wọlá ìlú làwọn nàbà tí ì la kó o ní sàkóso ẹ èkó tí ẹ èkó tí wọn bẹ níbi tàbí kò ní sàkóso ẹsùn wọn ńgbọ bá fẹ jẹ tàbí kò ní ṣètò tó mú ti a tó mú ti orí rẹ kú níbi èso tó wà nù rẹ èkó tó fẹ tó wà rẹ kú ní wọ́n tẹ̀lé fà sí ibi ìdílé aláwa bí bàtẹ́ yẹn ní tọ́wọ́ àlàwẹ́ tọ́wọ́ níbi àtẹ́ndì àwùsà ẹni tó kéré kò níyì ẹgbẹ́ bá ti la ní atọ́ bá sọ́ra ó ti jábọ̀ gan tó pé kó tó tì í lẹ́bi kó jábọ̀ fúnra rà rẹ̀ nǹkan tí ìyẹn wọn fi wú jì pé kí ní mà kéré o ọlọ́run ní sàkóso ìrara lọ́dà ìgbéyàwó. bẹ́ẹ̀ náà ni ọlọ́run sọ nínú sọ́ọ́tì lẹ́ka kọ̀ọ̀dà àgbàlagbà طلب فأما من أوتي كتابه بيمينه فيقول آه اقرأوا كتابيه òun ká sí ẹni nígbà wọn kà lọ́wọ́ ní káwọn ọmọ ọba wọn kà ní ti kà sí ẹni ọlọ́run ẹ̀ tá a bá mú tí ní tira rẹ̀ pẹ̀lú ọwọ́ yọ ọmọ sọ pé a òun sọ̀rọ̀ òun fi tara bí ya tíra àti ẹ̀ náà kà bí ọmọ tó pa fún ìṣẹ́ lọ́dọ̀ ọ̀dọ̀ láti láti sùkú bóun ti ẹ̀rẹ́ kà ní ọ̀rọ̀ láti ẹ̀jẹ̀ òun ká yìí ẹ pẹ̀lú yẹn láti parí ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kejì lápè ẹlẹ́ẹ̀kẹtàlá sòkò náà ní parí pé níjọ́ ìgbà ìyáàmọ̀ ọlọ́ọ̀bà àdìgbọ́lá ẹ̀ ààyè òkè ń gbọ̀ bá fún wa ń tẹ̀ra wa tán ààrà wa ní fún ara wa á kà sí bẹ́ẹ̀ ẹ̀ lẹ́yìn ìgbà náà lọ́wọ́ agbárin ńlá ẹ̀ agbárin náà ní ìṣẹ̀lẹ̀ ẹlẹ́ẹ̀kẹrìnlá òun náà ní ìṣirò sẹ́ ìṣirò sẹ́ lọ́wọ́ kan gbàdá ìgbà mi àgbàdo rẹ̀ àwọn ọmọ àrùn wọn máa ṣe sùn àwọn ọmọ àrùn sọ bára wọn ìkí ọlọ́run tó ṣe fún alọ́mọdé wọn kò tẹ́gbẹ́ náà àti ọmọ àrùn yọ máa wọn ta àlọ́dá ọmọ tó ń kọ́ wọn bá ṣe àlùyá wọn láti tóbi ọlọ́run láàmú rẹ̀. kí ni ìtumọ̀ ẹ̀sìn àìsà ìṣirò yìí gẹ́gẹ́ táwọn onímọ̀ sọ ìkẹ́kọ̀ọ́ àwọn ọmọ yìí pé ìtumọ̀ ìṣirò yìí onáà ní tàwọn kúrò ńlá yìí ní bá خيرا كانت أو شرا تفصيلا لا بالوزن إلا من استثنى onínáà ní bí ọlọ́ọ̀bà nìjọba yọ ọ́ dá àwọn ẹ̀dá rẹ̀ wò ó ibi kí wọ́n tó kù níbi ìkójọ ta kù ní ìṣẹ̀lẹ̀ lẹ́yìn ìgbára yọ ibi tá a ti kójọ máa ṣàwọn yẹn ẹ̀ kí wọ́n tó kù bẹ́ẹ̀ ọlọ́wọ́ kò ká dúró ìwé wá mọ iṣẹ́ rẹ̀ tó ṣe o ẹ̀kọ́ tó gbé bisẹ́ mi bisẹ́ rẹ tó sì wọ́n náà wàá wò nínú kátàdá táwọn mọ̀láyà tó kọ́ sí ọjà dáadáa ni o ọjà burú ni o wọn ó sì ṣe ní ìfọ̀síwẹ́wẹ́ tí ò sì ní jẹ́ pé sókí àyàfi kò ní jẹ́ pé oṣù mọ́wọ́ àti bèbí oṣù mọ́wọ́ ọ̀nà ni ògbésẹ̀ tuntun sí ìbọ̀lẹ̀ yìí ẹ̀ka àtẹ̀sẹ̀ wa lọ kó kí àwọn tẹ̀ wá ọ̀ lórí oṣù mọ́ ẹni tó gan òun náà wà lórí oṣù ní omi ọgbọ́gbọ́ ní ọ̀rẹ́ ọlọ́ba àdìgbọ́lá yọ wá sí kálukú ní ìfọ́síwẹ́wẹ́ láì ṣe pé àti ìgbéni tí o sùn àyàfi àwọn ènìyàn tó lọ́ọ̀bá sọ pé wọ́n wọ àjẹ́ náà láì ti ṣòro sẹ́ ẹgbẹ́ wọ àlùkàlì ìgbà sọ̀rọ̀ lónìí àìkà àwọn seventy thousand ẹ̀kọ́ lọ́ọ́ bí àjọ wà nínú wọn. apá kan náà kọ́ sọ pé ìtìjẹ́ ìṣòro sẹ́ nítorí àdìyá غير التساءل عن ذلك وتذكيرهم إياه وتذكيره إياه ما قد نسوا بذلك قل في كسيوسة قلنا أن في الله بعد جولا يوجد ما تكتبنا yóò wá máa ṣàlàyé òdìmọ̀ ẹ̀sán tí ń bẹ fún iṣẹ́ kọ̀ọ̀kan ọjọ́ dáadáa ni ọjà burú ni yóò máa sọ òdìmọ̀ tí ń bẹ fún kọ̀ọ̀kan yìí kọ̀ọ̀kan yìí tọ́lọ̀ tọ́lọ̀ fèsì rẹ o nílá dá sọ̀rọ̀ fèsì rè léyà yọ sàlàyé ẹ̀ yọ wà tó máa súnmọ́ wa létí ìta àti gbàgbé tọmọ pé àwọn ẹ̀ka ti tọ̀ tọrọ tí o lọ gbàgbé àtúntọ́ ni o ìjọba ìtúntọ́ ni olójú lábájá olójú tàmàdò tó yọ ọlọ́run nígbà tó lọ́ọ́ bá sì nù ọ́ wa wọ́n ní ẹni dẹ̀ sí òṣẹ́ ẹ̀ yín o náà ayé àkọ́rọ́ ti tọ́ka sí ìṣúwàtò mùdáàdìlà ní ayé àkẹfà ọlọ́ni yàwó ma yẹ bá tó mú lọ́rù jẹ̀mí àn fàyínà bí òun bí máa àmìlú àṣọ lọ́rù wà ní sọ wọn lọ́rù àdáàbò ìṣe ìṣe yìí rẹ ọlọ́ni ọjọ́ pọ̀ tó ṣe pé yẹ bá tó lọ́rù yẹ bá tó mú lọ́rù jẹ̀mí àn á sì àgbédìde a sì gbogbo àwọn ọmọ ẹ̀dín ní àdàdì pátápátá fáyínà bí òun bí máa àmìlú ọlọ́ọ̀bọ wa máa fún wọn wò ó bá sẹ́ni láti ṣe aṣọ ọ̀lọ́ ọlọ́ọ̀ ti sí lásìkò ó ti ṣe pátápátá ṣùgbọ́n wọn náà ṣe àwọn sì gbàgbé àwọn kan bẹ́ẹ̀ ní àgbàgbé tó ẹ̀ wọ́n lọ àwọn aláàbò ìṣe ìṣẹ̀lẹ̀ ilẹ̀ ọlọ́ọ̀bá wa ọba tí ń gẹ́ tí ń kẹ́ pátápátá pátá tí ọ̀ tí o sì kankan tó sẹ́kù mọ́ ó túbọ̀ sí pé nígbà tá a bá ń ṣèṣe irú sẹ́yìn apákan tá a bá ti gbàgbé olówó fún wa ní ọ̀rọ̀ ayé tiẹ̀ ara apá ṣèṣe irú sẹ́ náà nìyẹn apá wa kúrò tòmí nínú tíra rẹ̀ tó tòmí àtẹ́nifíra bí àwárí mọ́tà ọ̀mọ́rẹ́ àkẹrọ ìdálẹ́nu mẹ́ta rẹ̀ tí a bá wa sọ́ọ́dún ọ̀rọ̀ ìdálẹ́nu tó ta pípẹ́ ẹ̀ ó ní tí ń jẹ́ ìsá ìtí ń jẹ́ ìṣirò sẹ́ ó ní tùmọ̀ rẹ̀ ní pé anna anna لباري سبحان لباري سبحانه وتعالى يعدل على الخلق أعماله من إحسان أو إساءة بعدد يعدل عليهم نعمه ثم يقابل البعض بالبعض فما يشد من على الآخر حكم في المشكور بحكمه الذي عينه عينه للخير بالخير wọ́n ìṣá wọ́n ìṣá ẹ̀ ó ní tíjẹ́ ìṣirò iṣẹ́ níjọba ìfìyàmà oní àná náà bá lè jọ lásìkò lọ́pá àdídá wa yọ wà á máa ka gbogbo ṣe é wá fún wa lọ́kọ̀ọ̀kan ìta ṣe dáadáa bẹ́ẹ̀ àti ìta ta ṣe ìdá rẹ̀ bẹ́ẹ̀ yọ wà á máa ka àwọn ìdẹ̀kùn rẹ̀ tó ṣe fún wa yóò tún máa kà fún wa lọ́kọ̀ọ̀kan yọ wà á máa gbé ẹ máa fi lé ẹ máa fi dìbò lé ẹ lé ẹ ẹ̀ ń tọ́ bá wá sẹ́kù ibi ọmọ àjọṣepọ̀ iná ẹ̀ ká dúpọ̀ wà á gbà ní ní ní ní ní ní àbọ̀ àbájáde pé tó bá jẹ́ pé dáadáa lọ́wọ́ ajá sí tó bá jẹ́ àbúrò lọ́wọ́ ajá sí ọmọ ọmọ níjọ́ ìgbà tí a mọ̀ ọlọ́dà kọ́ sàdúrà o ẹ̀jọ̀ ọ̀rọ̀ ọlọ́run náà là máa ń bí sẹ́rọ̀ lọ́pọ̀lọpọ̀ gbà ọlọ́dà sàmójúgbò wa sàmójúgbò wa máa ń bí wá láì kí a mọ̀ ọ̀là tó bèrè ọ̀là ẹ̀ á wá sí àyẹ̀wò àwọn àwọn àtẹ̀lé oríṣiríṣi tó wà ní kọ̀ọ̀kan lórí wípé ìṣirò sẹ́yìn tí ń bọ̀ ní tí ò sí èmi ti bẹ̀rẹ̀. nínú àyà Quran mi ọlọ́mọba àdìgbọ́lá ó yin àwọn amóhùnmílẹ̀ òdodo àwọn tó lè gbé wọn ní ìgbàgbọ́ sí ìṣirò sẹ́yìn tí ń bọ̀ yìí tí wọ́n ti bẹ̀rù rẹ̀ tó ní wọn máa ń ṣe òwe jáde ọlọ́mọba sọ fún wa nínú Suratul Ra'd àyà nineteen to twenty one أفمن يعلم أن ما أنزل إليك من ربك الحق كمن هو أعمى إنما يتذكر أولو الألباب الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق والذين يصلون ما أمر الله به أن يوصل ويخشون ربهم ويخافون ni ni, tí ọ̀ka tó lòlò ẹ bá kọ́ sí ilé ayé ó lè dúdú kan lọ́kọ́ ó sì lè dúdú méjì lọ́kọ́ ojú kan lọ́kọ́ ọjọ́ mú mi ní òdodo ọ̀kan ní ìdàgbé ojú kan lọ́kọ́ torí pé ìgbésí ayé rẹ̀ ti ń lò bọ̀ Quran ti ṣàlàyé ẹ̀ hadith ti ṣàlàyé ẹ̀ oye ìgbésí ayé tọ́wà Quran ṣàlàyé ẹ̀ hadith ṣàlàyé ẹ̀ oye sí ètò fèsì rẹ̀ bí o ti rí lẹ́lẹ́ ayé oye pẹ̀lú bí o ti gbọ́ ọ̀rọ̀ ọ̀lọ́ o ti gbọ́ àdìsọ̀sọ̀lá ó sì ní gbàgbọ́ ṣùgbọ́n ẹlòmíì yóò fọ ojú méjì lọ́wọ́ ojú tí ò fi na ojú pípa akẹ́rù tó sọ́ọ̀jì nípa àkókò mọ̀tọ́rọ́ ojú méjì lọ́sọ̀rọ̀ من كان في هذه من كان في هذه أعمى فهو في الآخرة أعمى وأشد وأضل سبيلا ọlọ́ni máa ń ká ànábì àdìyí àmà ẹ̀ bá jẹ́ àbójúlé ayé tó rí náà fọwọ́ bí àkìlọ́dì àmọ́ bíbá ẹni bẹ́ẹ̀ náà tọ́bátà lè fi àmà akọ́jú náà ní ọ̀jẹ̀ orí ìdarí tọ́lọ́mù pọ̀ wà ní ayé wọ́n àgọ́ ìlúṣẹ̀mí la yóò ìsọ́nù rẹ̀ ó wà kọjá la ẹ̀ ń bọ̀ fún ọgbọ́n bá dàrí fi àmà tọ́lọ́ dàpọ̀ àtúntò ìdílé ayé àtàlẹ́ fi àmà kí àfọwọ́ kan bẹ̀ àwọn tọ́lọ́mù gba omi wọn tọ́lọ́mù fún wọn lálàáfíà tọ́lọ́mù bá dá padà fún ọlọ́run ní afàmọ́ yí alámù alùpùpù ọmọ sílá ilé ìka mẹ́rin rọ̀ bí kàní àpò kàmọ́ ìwà àná ẹ̀ ẹ́ tó ṣe gbé ọmọ tó òdodo ní ká sọ̀kalẹ̀ sí ọdún ṣe kọ̀ láàyè tọ́wọ́ àti ẹ tó yá afọ́jú èèyàn ẹ̀ tí ò tí ò bá tó òdodo ní iná ayé àtàkà ká wò àlebà bẹ àwọn àwọn àwọn tó ṣe gbé làákà ìgbẹ́ fún wọn ní ẹ̀yìn yọ sọ pé àwọn tí gbogbo gbogbo ti bẹ ti bẹ lára wọn àwọn náà ní kò lè gba fún ara yẹn yọ wọ aṣọ ilé tí gbẹ gbogbo gbogbo náà ní tó wúlò jù níbi gbogbo kan ẹ ẹgbẹ kọmpútà yìí kó ṣe kó ṣe dùn tó dáa tó yìí kí lolóró rẹ bá bẹ́ẹ̀ bẹ́ẹ̀ láàmú rẹ tọ́ba kú bẹ́ẹ̀ yóò ṣe wàhálà yóò náwó náwó kò tẹ̀ ní jọra wọn lolóró rẹ sí bẹ́ẹ̀ nígbà tí lolóró bá bẹ́ẹ̀ di aago ní ọmọ ṣiṣẹ́ rẹ tí ọba ti sí bẹ́ẹ̀ lọ́mọ <laughs> lórí pàǹtí nù bẹ́ẹ̀ náà lọ́mọ ẹ̀dẹ́ nìyẹn nígbà tí rododo bá ń bẹ lára rẹ̀ lẹ́ẹ̀mọ́ ta pé àtẹ̀yìn ẹ̀lẹ́lẹ́ bí ọba ti rododo kẹ̀kẹ́ mọ́nilẹ́gbẹ̀ẹ́ náà ọbẹ̀ ta rẹ̀ ọlọ́dà fún sí alẹ́ tí rododo ló kó mú kó sí alẹ́ ẹ̀ afáwa sọ pé iná máa yà sára kàwó ó àlebà rẹ̀ ẹ̀ ń tí làákẹ́ ìfẹ́ mú ẹ̀ ń tí rododo ló sì kù lára rẹ̀ òun náà lẹ́nu ní kékeré òun náà ní ọmọ gbà wá àtìgbọ́ الذين يوفون بعهد الله ولا ينقضون الميثاق àwọn èèyàn tó lé pé yóò fún náà ní àdìlà àdéhùn tí wọn bá ṣe fọlọ ń wò pé àdéhùn tí wọn bá ṣe fọlọ ń yàn tí wọn fún fi Ọlọ́run sàdéhùn orí ẹ ẹkún pé àwọn àwọn àwọn àwọn àwọn múbi òdodo nìyẹn wọn là á yàn ní bá àdéhùn tí wọn bá ti ṣe tí wọn sì dúra bí ẹ wọ́n kà sí pé kó bí ọba tiẹ̀ fi bọ̀ àwọn ó ṣe é torí káwọn fúnlọ́n bu ayé ló ní ó kó wájú àwọn ọdún ìṣòro ni. والذين يصلون ما أمر الله به أن يصل àwọn ẹni ọlọ́run yìí tá a láwọn ní ẹrí náà náà làwọn tó lè pé tọ́lọ́ báwọn láti pé kí wọ́n máa bá pọ̀ wọ́n sì ń bá pọ̀ nínú ẹ̀dùn mọ̀lẹ́bí òkun mọ̀lẹ́bí méjì ọ̀dà ẹ̀kọ́ ni wọ́n máa ṣàìdá sí òkú táwọn ti dáadáa sí nítorí wọ́n yá sẹ́wọ́n náà gba ohun àwọn ẹni ọlọ́run àwọn tí ń payọ ọlọ́run bọ́yá káàkùn ṣòwò àlèkísà wọ́n sì ń bẹ̀rù ìṣirò okú tó lè ṣẹlẹ̀ aburú ti bẹ̀rù ìṣirò ìṣirò àlèkíyàmà iná ń bẹ̀rù ìṣirò ọmọdé àti aburú náà wọ́n àlèkíyàmà ẹni wí ọ̀wọ́ ni ọ̀rọ̀ wọ́ ni dúkìá ó dúkìá yọ̀ọ̀kan máa kó lọ ni ẹ̀tọ́ ẹlẹ́dọ̀ yọ̀ọ̀kan máa jẹ́ lọ ni ẹ̀kọ́ wọ́ ni ìwò ni ìṣirò bẹ́ẹ̀ lọ́lẹ̀kíyàmà ẹ̀tọ́ lọ́kọ́ sàrẹ̀ wá o kódà wọn bẹ ẹnu wọn yàtàkà lọrùn bí kò lè lẹ́yìn ìrọ̀lẹ́ ìgbà ẹni ọ̀rọ̀ àdúgbò sọlọ láàyò sọlọ ẹ ọ̀rọ̀ ẹ tó dáa ju kó èèyàn ní ọlànà sọlọ ẹni àbí òtún ọsọ káyọ lẹ́nu bẹ́ẹ̀ mọ kó ti àbí bẹ́ẹ̀ mọ kó ti kọ á ẹgbẹ́ ẹlẹtọ yóò sì máa jẹrà ẹ tí o ti ṣe tiẹ̀ yóò sì máa jẹrà lọnà tó sàánú wa o Ọlọ́run mọ sí bá bẹ o yóò sì wá aṣọ oríṣiríṣi lórí rẹ́díò lórí tẹlifíṣàn ni lórí nínú afẹ́fẹ́ ni ní ọnláìn ni bí ẹ̀sùn ọkàn bá sì bọ́ sí lọ́dọ̀ ọmọ ìkànnì haramu ọmọ ìkànnì halali irú àwọn yẹn yóò jẹ́ ìbálòpọ̀ fún ọlọ́ni ìyá lọ́dọ̀ kó sàánú wa. bẹ́ẹ̀ náà ni ojúmọ̀nà kejì ojúmọ̀nà àkọ́kọ́ nù ọlọ́run ni àwọn ẹni ọlọ́run àwọn tó kún wọn bẹ̀rù píìsì ọ̀rọ̀ ìdájá olú ẹlẹ́ẹ̀kejì ọlọ́run bá lè kí ọlá ojúmọ̀nà kejì ọlọ́run máa máa fi ìṣòro ogun ìkòkò dẹ́rù àwọn ọmọ tó wọ́n sọ pé àwọn àwọn àwọn tí wọ́n bá ń jẹ́ pé ọlọ́run ìṣirò dáadọ́ ọmọ abẹ fún àwọn tí ọba jẹ́ pé ọlọ́run ìṣirò burúkú ní bẹ fún wọn ọlọ́run sọ wọn sọ́rọ́ tó rà bákan náà àyà ètí tó sáájú ìta àyà ọlọ́run bá ti sọ pé للذين استجابوا لربهم الحسنى والذين لم يستجيبوا له لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به أولئك لهم سوء الحساب ومأواهم جهنم وبئس المهاد رب العالمين للذين استجابوا لربهم الحسنى àjẹ́ńdọ́ máa bẹ fún àwọn tí a bá jẹ́ bí ọlọ́run àwọn tí a jẹ́ bí ọlọ́run àwọn tó yẹ kó ń gbèsè adé wọn kò ní tako ìjà tànà àbòrò wa ìjà tànà sẹ́yìn ọlọ́dà fún ìjà àtàwọn ẹ̀rẹ́ ẹ bá ti ta òkú sí èyí ẹ̀tọ́ kan wọn ẹ̀mí ṣe ń sin náà ìyàwó rẹ̀ ọmọ sin náà lọ́mọ rẹ̀ ọmọ sin náà bí ṣe ń sin náà lọ mọ́sálásí tó bá dé sàrẹ́ ẹ̀yọ́ ọmọ sin náà bí ṣe ń sin náà ti ń fa àdúrà lẹ́nu tó bá wà nínú òṣèlú ẹjọ́ ọmọ òdìrú náà sin náà ni tí ọba tó wá ní pé kò ní sísin náà lára tó bá fẹ́ ṣe lọ́dà fi kan lẹ́jọ́ ọ̀nà lọ́gọ́dọ̀ àwọn ibùdó lọ́kọ́ yìí lè jọ sí àpò ronú ronú lórí ẹ̀ ó sì kọ tíra tíra ó sì bọ́ ní gbàgbà mẹ́ta di mẹ́ta ẹ̀ ọkọ̀ ní mọ̀láàrí kò sáré dínà ẹ̀fí mọ̀láàrí ìdí àkànná àrùwọ̀ ìdí àkànná sẹ́yìn nígbà tó ronú ronú kó nìyẹn ti lè gbọ́ bí ìdí tí ó bọ̀ ní dáadáa ìdí àkànná àrùwọ̀ ìdí àkànná sẹ́yìn ìdí mẹ́ta ló ń lé ní lọ́kọ̀ kótó kótó lọ́kọ̀ lọ́kọ̀ bá bọ̀ rẹ̀ ó bá tó wá náà tọ́lọ̀ dáhùn mọ̀jà àtàwọn ìjà kaná àbúrò wọ́n ìjà àtàwọn sẹ́yìn. ọlọ́run bá dìgbò lọ́wọ́ sọ fún ayé pé alílẹ̀ ní nasada àbúrò ní ọ̀pẹ̀ lọ́sùnà àjẹ́nà ní bẹ fún àwọn tí ẹ jẹ́ pé wọ́n jẹ́ pé ọlọ́run tí wọ́n dákúrò ọlọ́run ṣùgbọ́n àwọn tí kò ju wọ́lẹ̀ fún bẹ́ẹ̀ tọ́lọ́run kò ju wọ́lẹ̀ fún لو أن لهم ما في الأرض جميعا ومثله معه لافتدوا به tírú gbogbo tí bẹ́ẹ̀lẹ̀ pátápátá tó bá jẹ́ nílé kù ní ẹ̀ tọ́lọ̀ tó wá dọ́kù ẹ̀ lórí bẹ́ẹ̀lọ̀ méjì fẹ́kù nìkan ló dé tí ẹ bá ní kọ́ fà á lẹ́jọ́ ọ̀gá ìdí àmà kọ́kọ́ kó fi bọ́ ló yà yọ fà á lẹ́jọ́ ọ̀gbìn ọ̀run. àlẹ́ àdìpọ̀ à ń tó kéré jù lọ́rọ̀ bẹ́ẹ̀rẹ̀ ilé ayé kò lè fà á lẹ́ka olówó mi ìlówó débi ilé tọ́ba ní kí ọgọ́rùn-ún èèyàn tí mo gbére ẹgbẹ̀rún ní tọ́ba ní wọ́n máa ẹgbẹ̀rún ní Ramadan sí òǹdọ́rùn tí àwo rẹ̀ parí yọ máa rí tí ó fún ọ tí ò ní ọkọ̀ fún àkàtà yọ lówó. ṣùgbọ́n iye rẹ̀ onílọ́bẹ̀ iye rẹ̀ onílọ́bẹ̀ ń bọ̀ jẹ́ kí n tó kú jọ sọ́nà àlàyé yẹn. kì í sọ̀nà àlàyé kó o ṣe wá fẹ́ ronú lọ sí mi kó o fẹ́ ní ẹ̀sìn nínú àwọn ọba tó jẹ́ sàlù ní kí abúlé ọ̀tún tẹ̀lé ilé tó wá tẹ̀lé abúlé ayé kàtà mẹ́rin mẹ́rin kò fà yẹ ó sì kò jámà àti sí ìlú nàìjíríà ìjà ti tẹ̀ kọ̀ọ̀án òkú ìjà ti tẹ̀ kọ̀ọ̀án yẹ ó ọ̀nàwó lé lórí oníkùnrin ni ó sì máa tẹ̀ bẹ́ẹ̀ ó sì náwó lórí àwọn àbá àti ẹ̀rọ tí wọ́n mọ gbogbo alára àti tọ́ba wá ní tọ́ba wá sí Saudi Arabia tọ́ba fẹ́ padà àlù rẹ̀ ní àpò tí wọ́n mọ fún kọ́pì kọ̀ọ̀kan. wọ́n sì ń ṣe láti bàbá mi títí lè sọ kọ́pì kọ̀ọ̀kan tí wọ́n mọ fún báyìí. àwọn ènìyàn wa wọ́n mọ̀ pé wọ́n mọ̀ pé lọ́jà báyìí wọ́n lọ ta ẹ̀rọ tó yọ lọ èyí ló sì ta fún one thousand naira. kọ́pì kọ̀ọ̀kan ni ní cost price ní kí wọ́n mọ̀ta cost price ọba bá jáde ní kí wọ́n mọ̀ta ní ìrọ̀lẹ́ rẹ̀. so ìbátan ọba sixteen naira jáde ọba àgbọ̀ ọbẹ̀ ra one thousand wọ̀ náà ìlànà ìfọ̀kọ́ lọ́dọ̀ ra ọba àgbọ̀ ọbẹ̀ ra one thousand iye tẹ́ ń fẹ́ ra iye ọkàn tọ́lọ̀ ọbẹ̀ tí wọ́n tà nílẹ̀ ni wọ́n tà bọ̀ wọ̀ torí cost price ní wọ́n mọ̀ta ẹ̀wọ̀n tuntun bí ọ̀rọ̀ iye òdo mẹ́wọ̀ lẹ́yìn ìgbà náà ọwọ́ á tún wá dá kọ́ńtì kalẹ̀ ilé iṣẹ́ kalẹ̀ ike ìtọ́ ìlú Mẹ́dínà tó ọmọ ọdún sí fún àwọn èèyàn wọ́n sì lẹ lóko rẹ̀ mọ́ báyìí wọ́n sì lẹ ọkọ rẹ̀ mọ́ báyìí ìtọ́ ọ̀rọ̀ mẹ́rin ká lè gbọ́ba gbọ́ba gbọ́ba jókòó nù ara mọ̀ tọ́ba jókòó nù ara mọ̀ lè jẹ torí bí ẹran bẹ́ẹ̀ ìdájí ìdájí ẹ kílẹ̀ tí pé ẹ ní ìdájí ajẹ tàbí ìdárí gbàmí bí wọ́n bá ṣe ó kéré jù ní ìjọba tẹ̀dá ìdáhùn ló ti mú ẹ̀jẹ̀ àti kámọ̀ àti àtàkà díẹ̀ díẹ̀ díẹ̀ ó sì rọra gbé sí báyìí ó sì jẹ́ láti kó tó wọ lọ́wọ́ ẹ̀wù ti tóbi ọlọ́ àwọn èèyàn kan lọ́wọ́ tó wọ́n fún táwọn sì gbìyànjú lọ́nà lọ ẹlòmíì lówó ju ó lówó rẹpẹtẹ ó lówó tó súnmọ́rọ́ àwọn ẹni ṣùgbọ́n nígbà tó náà tí ọ̀dà tí ẹ̀dí èrè sí lọ síbẹ̀ ọkàn gbèsè láìpẹ́ ọkàn kù dáhùn lánàá tó sì lè ṣe kí ọmọ wúlò lọ láyé láti wò nígbàgbé rẹ̀ ọmọ bẹ́ẹ̀ lẹ̀ tí ó ṣe ọlọ́dà fún arúgbó òkìkí náà ó wà láàyè nípa ọmọ ọba àdìgbẹ́ lákòóso fún wa ìyá lè ní ọjọ́ ọ̀nà kan náà ọ̀là tóbi ọ̀là àmọ̀ rẹ̀. ọlọ́ọ̀ba àdìgbẹ́ ọlá ọ̀ sọ fún wa nípa àwọn ẹni ọlọ́run wọlé ọbí wọlé ìnà láwọn yẹ sẹ́ẹ̀dì ìbú la àwọn tí mo tí mo ju ọ̀lẹ̀ fọ́nà àwọn yẹ láwọn ọmọ tàmá ike láwọn adínà láwọn máa bẹ̀rẹ̀ àdídẹ́rì àwọn àmì káwọn bá lè rí gbogbo tí bẹ́ẹ̀lì ayélujára lè kú wọn àti lọ́kọ́ méjì rẹ̀ káwọn fi ṣe dídí kò sì ní ìrànlọ́wọ́ láti fi àmọ́. Tòlá ìgbàlá wọn tún olè ní sá ọlọ́ni ìṣirò owó níbẹ̀ fún wọn láti fi àmọ́. Ní ẹni wọn kà wú látara ìṣirò wọn. Ìṣirò méjì lọ́wọ́ ṣe fún wọn. Ṣùgbọ́n abúlé ni wọ́n kàn bẹ̀ èsì kékeré. Wọ́n máa wá òun dá nínú náà jáà náà yẹ kó burú níbi téèyàn ọ̀dọ́ máa gbé tí ọmọ ọdún tí ọmọ tẹ́ níbẹ̀ kọ́nà fún sàlùwà wọ́n ṣe aláwọ̀rẹ́ wa ní ọ̀rọ̀ ọmọ jáà náà wọ́n láti tóbi ọlọ́run láàánú rẹ̀ ọlọ́run jẹ́ àwà nínú ẹ̀tọ́ ọba àdìjọ́lá tí ó ṣe ìṣirò ọ̀rọ̀ fún ẹ̀tọ́ ọba àdìjọ́lá sọ fún wa ní sọ́ọ́dù ìṣẹ̀fà ayà kẹfà sí ìkẹẹ̀dógún ibi فأما من أوتي كتابه بيمينه فسوف يحاسب حسابا يسيرا وينقلب إلى أهله مسرورا أدبه ẹ̀ka àwọn káàbìlẹ̀ mìíràn táwọn olóbi ti àwọn ọmọ ẹ̀ ọlọ́ni ẹ̀tọ́ ẹ̀tọ́ òwúwọ́ ọmọ ẹ̀dẹ́ ènìyàn ọmọ ìgbè ńlọ ọ̀dọ́ ọmọ ọba rẹ ó sì pàdé ìyẹ̀mí ẹ̀ ẹ̀yìn ó tọ́lọ́ bá wá ní tíra jẹ pẹ̀lú ọwọ́ ọ̀dùn فسوف يحاسب حسابا يسيرا موسى يسير يسير تورون nígbà tá a ní ìdásá ló bẹ́ẹ̀ mú sí o àyíká tó fi síkè wá sí ìṣirò rọrùn tó ló ṣe pọ̀ ní ìṣirò rọrùn náà ni ṣùgbọ́n ìṣirò rọrùn tó kù àrùn lásán ni o àbájáde lásán lọ́sàn wá fún mi ibi àbájáde iṣẹ́ rẹ̀ náà ni pé wọ́n lo àdìyẹn náà ẹ̀tọ́ náà dá kó síbẹ̀ náà wà náà lọ́la àti kéde ọlọ́kọ̀ọ́lá ìbẹ̀yẹ láti ó sì ní ìṣàlùmọ́. اللهم اهدنا فيمن هديت وعافنا فيمن عافيت وتولنا فيمن توليت وبارك لنا فيما أعطيت وقنا واصرف عنا شر ما قضيت فإنك تقضي بالحق ولا يقضى عليك إنه لا يذل من واليت اللهم ربنا من جميع الذنوب والخطايا ونتوب إليك اللهم انفعنا بما علمتنا وعلمنا ما ينفعنا وزدنا علما اللهم اجعل القرآن العظيم ربيع قلوبنا ونور صدورنا وجلاء أحزاننا وذهاب همومنا وهمومنا اللهم علمنا منه ما جهلنا وذكرنا منه ما نسينا إنك أنت السميع العليم ربنا أعنا ولا تعن علينا وانصرنا ولا تنصر علينا وانظر لنا ولا تنظر علينا كريم لك ذا ذكارين لك رهابين لك من lónìí àdúgbò ọjọ́ pé ẹ̀dá kò fẹ́ lọ. Mo ń ṣe ǹjẹ́ lọ́wọ́ sí